واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba atọ̀rọ̀ asọ́látù fún anábọ́wà muhammad sallallahu alaihi wasallam atùmá tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́wà látinú tíra umdatul ahkam èyí tí a ń gbéyàwó òun náà ni àwọn ìrántí ọlọ́mọba ta ma ń ṣe lẹ́yìngbà a bá parí ohun hadith tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n mú wá nínú àwọn hadith tó ń bẹnu sọ ibukhari ọ̀nà ni hadith tí kò ní ṣe pẹ̀lú ìrántí ọlọ́wọ́ bá ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ó súnmọ́ díẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló mọ ìdí pàtàkì tí afáfimú hadithi wá láti lè fi parí ṣáptà tí a ń bá lọ yìí عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم صلى في خميصة لها أعلام يا عائشة كلهم بكبا ينسي ó ní anábíwá muhammad sallallahu alaihi wasallam wọ́n kírun fi kọmísọ pẹ̀lú aṣọ kan láha àlámù tí aṣọ yìí ní àwọn bí máàkì kan lára fanáàbọ̀rọ̀ ilá àlàmíhà ìgbà tí ó jíṣẹ́ ọlọ́run tó ń kírun ojú rẹ̀ ń lọ síbi àwọn máàkì tó ń bẹ lára aṣọ tó wọ̀ yìí fanabara ilá alamiha navratan falamman sọ́rọ̀f ìgbà tó kírun tán kọl òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ìzhábò bí kọmí sọ ti háàbí ilá abijam aṣọ tí mo wọ̀ yìí ó bá bọ́ ó ní aṣọ yìí ẹmù lọ sọ́dọ̀ abujam wàtúni bí àmbíjà ni yẹ́ ti abijam ẹni kí abujam kó fún mi ní aṣọ mi tí wọ́n ń pè ní àmbìjàníyà wọ́n ní eléyìí òun ni aṣọ tó ṣe pé kò ní àwọn máàkì lára fa iná ha alhatni anifan ansolati òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ́lọ́lọ́wọ́ aleyhi wasallam ó ní aṣọ tí mo wọ̀ yìí bí mo ṣe ń kírun ló ń kó àìrójúráyè bá mi níbi irun tí mo ń kí kò jẹ́ kí n lè concentrate dáadáa bẹ́ẹ̀ ni ká kírun pẹ̀lú concentration eléyìí pàtàkì púpọ̀ yóò ní ṣe pẹ̀lú ládátà àrínbí irun táǹkì kódà ìgbà míì ó lè máa ní ṣe pẹ̀lú pé kéèyàn mọ́ nírun eléyìí ló fa tó fi jẹ́ pé alkhushu fi sọ́la ká farabalẹ̀ nígbàtà bá ń kírun nǹkan tó pàtàkì púpọ̀ ni gẹ́gẹ́ bí hadithi àti sọ fún àwọn aláàmẹ́yẹ gba ìpé anábíwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí abu da'ud ṣe gbà wá ó ní iná rajula layan sorif wa ma kú ti balahu min salatihi illa ushruha ìyẹn a máa kírun gbà mí irun tó kí ìdákan ìdámẹ́wàá aládá ni wọ́n kọ kalẹ̀ fún tó sọ̀rọ̀ ìgbà míì wọ́n akọ ìdákan ìdámẹ́sàn kalẹ̀ fún súnmùnú ha ìgbà wọ́n akọ ìdákan ìdámẹ́jọ fún títí anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ wípé ní sùhà ẹlòmídẹ̀ ni yóò kírun ìdajì ládá ni ó gbà ẹni tó bá rí ti ẹ kí dáadáa ni ó kọ wípé ó rí kí pérépéré àti wá rí kí pérépéré yìí ó túnmọ̀ sí pé ni ó farabalẹ̀ níbi irun ṣùgbọ́n àti rí ìfarabalẹ̀ tí ó pé ṣe nínú eléyìn tó ṣòro púpọ̀ ni eléyìn ló fà tó jẹ́ pé anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi ala'asallam nínú àdíthí alìmọ̀ bukhari bákanáà alìmọ̀ muslim àtàwọn afáàládìí fìmí tí wọ́n gbà wá wọ́n ní òjíṣẹ́ ọlọ́ọ̀bá muhammad sallallahu alaihi wasallam ó ní ìdánúdí ẹbí sọ́lá tán bá pèrún adbara shaitan wọ́lẹ̀ òdòrọ̀ shaitan tó bá ti gbọ́ pípèrún yóò fèrègé tí ó ma mẹ́kì àwọn sáúndì kan onífà ìdákúdíyà àtàdín tán bá parí ìrún pípè akbala yóò tún padà wá síbi mọ́ṣálásí fàídà tó wíbà bí tó bá di wípé wọ́n tún ṣe kọ́mọ̀ ó ní adbara yóò tún sá fàídà kúríà bíhì tó bá di pọ́n parí ìkọ́mọ̀ fàídà kúríà bí tẹ̀sùí tó bá parí ìkọ́mọ̀ yẹn anabi sallallahu alaihi wa nafsi yóò padà sí mọ́ṣálásí lẹ́ni tó ṣe pé àwọn tó ń bẹnu mọ́ṣálásí tẹ́fẹ́ kírun tó ń bẹnu sáfú àti ìmáàmù ni yóò máa dá confusion lẹ̀ láàrin ẹni ìyàn àtọkàn rẹ̀ yóò máa sọ fún kóòdùkòrò kádà náà tí kò fẹ́ ṣe báyìí kóòdùkòrò kádà náà tí kò fẹ́ ṣe báyìí anẹ́mùsọ̀lá asálám ní tíṣe ìtọ́nu ó máa fi sí ọkàn ẹniyẹn nìyẹn hatta lam yadiri rajul téyìn òfin ní mọye tó ń ti kí ń bí irun mọ́ tí òfin ní mọ in tó ti kí níbi irun mọ́ anẹ́bísọ́lá asámsọ léyìí nígbà tó sọ́rọ̀ ń pa ìforíkanlẹ̀ gbàgbé òun ló jẹ́ pé kò sẹ́ni tẹ́lẹ̀ yìí ò lè ṣẹlẹ̀ sí anẹ́bíwá muhammad sọ́lá asálàm ó ti gbàgbé ń bí irun gẹ́gẹ́ bí àwọn kata ti tírítì sẹ́yìn nínú sojódù sáhùí irú ẹ̀ náà nìyí tó ṣẹlẹ̀ sí anẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ń kírun aṣọ tó wọ̀ téèyàn kan bun tí orúkọ ẹni ń jẹ́ abujam aṣọ náà rẹwà dáadáa ó ní àwọn máàkì kan lára tó ṣe pé bá ń wo máàkì yìí yóò máa wùyàn anabi sọlá asan ó kírun yẹn ó parí irun yẹn ojú rẹ̀ ń lọ síbi máàkì stripes tó ń bẹ lára aṣọ ìgbà tó wá parí ìrùn yẹn ló wá sọ fáwọn èèyàn yìí pé ìdhábù bí hàmí sọ ti hárí aṣọ mi yìí ẹmú lọ sí ọ̀dọ̀ ìlà abijam ẹmú sọ́dọ̀ abujam wà tún níbi àbíjaníyà ti abijam aṣọ tí a mọ̀ sí àbíjaníyà wọ́n ní ohun aṣọ tí ó ní àwọn stripes kò ní àwọn máàkì yẹn lára ní ẹmú yẹ wá fa inna a al'atni a nifan an solati lẹ́ẹ̀kan gbà tí mo ń kírun kò jẹ́ kí n lè concentrate lórí irun mi ṣòbó wá ní tó bá ṣe pé àwọn nǹkan tó ń bẹ nínú mọ́ṣálásí àbí àwọn nǹkan tó ń bẹ ń bí téyàn tí ń kírun àwọn nǹkan tó tún burú ju eléyìí lọ ni so ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó encourage wa ká gbìyànjú a lè má rí ṣe ká gbìyànjú láti lè ní concentration bí irun wa ilé ni tí àwọn àfá ní alkhushur èyí tí ó tẹ́wọ̀n nínú ọ̀rọ̀ àwọn àfá o ní pé alkhushur yìí kò ń ṣe ọ̀ràn yàn ṣùgbọ́n nǹkan tí ó kan pá púpọ̀ ni torí pé ta bá sọ pé ọ̀ràn yàn ni àbí ká ní orígun irun ni kò fẹ́ ẹsẹ́ ni tí ó ní irun torí pé kò séyìn ẹ̀kan tí ó mọ kírun àfikó mọ rí àwọn kankan tí ó mọ wá ìgbàmílò jẹ́ àǹkìm lọ́ọ̀lá ma rántí èyàn kata jọ ní bíznẹ́sì kan a ma kírù lọ́ọ̀lá ma rántí àwọn nǹkan mínú kan ayé ṣùgbọ́n kí èyàn jẹni tí ó lè concentrate ń bí irun láàdá púpọ̀ ń bẹ pẹ̀lú ẹ láàdá púpọ̀ ń bẹ fún ọlọ́wọ́ bá ní kọ̀t aflahal mu'minun alẹ́dínà fi sọ́lá ti mú kọ́ àṣírùn ọlọ́run ní àwọn olùgbàgbó òdodo wọ́n ti jèrè àwọn tó ṣe pé tọ́bá ń kírun ní pẹ̀lú kòṣòrò ní wọ́n mọ̀ kí kòṣòrò ká farabalẹ̀ ń bí irun ká fi ọkàn wa balẹ̀ ká tún farabalẹ̀ anábì sọ́lọ́lọ́sọ́lám ó ti ráhùn yẹ̀ tán kírun jọ kan lára wọn balẹ̀ níbi irun tán kí anábì ní skúnù fi sọ́lá tí kò ẹ farabalẹ̀ ń bí irun tẹ́ bá tó ṣe pẹ́ni tó bá ń wò yín yóò rí para yín balẹ̀ ẹlòmíì tó bá bọ́ sí tó bá lóun kírun ala ala ala gírígírí ó ti kí tán irun yìí ni ma fi àkúṣò kò sí kòṣò ń bẹ́ àsẹni tó ń wò ó bó ṣe ń kírun gan ní kò sí kòṣò ń bẹ́ ká mọ́ tí ìsọ inú ọkàn ni in tó ń bẹ́nu ọkàn a mọ̀ rí díẹ̀díẹ̀ ta ẹni tí ó sì kòṣò inú ọkàn rẹ̀ ní yóò display RE LARA ló fi jẹ́ pé agbọ́rọ̀ gbìyànjú torí pé wa ó so mọ́ púpọ̀ bẹ́yìn ò bá farabalẹ̀ ń bí irun ó lè mọ́ ní irun rárá lànàbíwá muhammad sallallahu alaihi wasallam ló fi sọ wípé èyàn kan yóò gbọdọ̀ kírù ní lásọ látàbí adọ́rọ̀ ti tọ́ àm oúnjẹ ń bẹ́ńlẹ̀ tán ti gbé kalẹ̀ tá jẹ bẹ́ẹ̀ ló ń jẹ ẹ̀mí wá ti fàmú oúnjẹ yẹn a rẹ̀ fẹ́ kírun àwa ni lọ kírun náà ẹ̀mí dẹ̀ fàmú oúnjẹ kò ṣú ò ní sí bí irun yẹn anábi sọlá sami lásọlá tàbí hadara ti tọ́ am ẹ mọ́ lẹ́ ń lọ kí òun gbà tó ń jẹ ń bẹ́ńlẹ̀ wàlá huwa yóò dáa fi òun àkùbàfàn bákan náà ni títọ̀ ń gbọ́n títọ̀ yẹn ti mú gan ìtọ́ ti mú ìgbà míì tó mọ gbẹ̀rẹ̀ pé òkìtẹ́ bá délé tọ̀ ẹ̀ ṣe mọ́ tẹ́ẹ̀ láti fọ́ọ̀sì kítọ̀ wá ni torí pé kò ṣe pé ìtọ̀ yẹn mú yẹn délẹ̀ ìrọ̀lẹ́ ìkọlà ń sọ ṣùgbọ́n ẹni títọ́ ti mú gán tó ṣe pé tó bá lòun lọ kírun bẹ́ẹ̀ náà ààrẹ ò ní balẹ̀ bó ṣe ń gbẹ́sẹ̀ kan sókè yóò mọ gbé kejì sílẹ̀ yóò mọ gbé kan sókè yóò mọ tirẹ̀ síwájú yóò mọ tirẹ̀ sẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ ni máa fi kúṣù kò sí ìfarabalẹ̀ níbi ìrun tó ń kí kò sí fọkànbalẹ̀ níbi ìrun tó ń kí wọ́láhúwẹ̀ yúdáfíò láàpàá sàn ìgbàmídẹ̀ ní ó lè jẹ́ pé ìgbẹ́ ló ń gbọ́nyàn òun àtúnmọ̀ wọ́sì jù tó ń gbà mí lọ so irú situation bẹ́ẹ̀ kí ẹni ẹni ah mi dẹ̀ fẹ́ mísì jẹmọ́ o ah 25 reward ní 27 mo fẹ́ mísì yìí ah ìgbẹ́ yìí máa mú mọ́ra bẹ́ẹ̀ ni ìtọ̀ yìí máa mú mọ́ra bẹ́ẹ̀ ni àìní àgbọ́yé ẹ̀sìn ni tó bá ní àgbọ́yé ẹ̀sìn yóò mọ̀ pé kó ń lọ farabalẹ̀ lọ tọ̀ kó ń farabalẹ̀ lọ ṣe ìgbọ̀nsẹ̀ yẹn nìyí o ń fún ládáwájú ọlọ́run ọba ju kóhun kíhun kó nínú fẹ́ gba 25 reward àbí 27 reward wọn ò balẹ̀ lórí ìrùn tó ń kí àbóúnjẹ náà gbé kalẹ̀ ẹ̀mí rẹ̀ rẹ̀ ń bẹ́ ń bí oúnjẹ yẹn ó dẹ̀ ṣe kọ́ ọmọ lọ́wọ́ pèrún bẹ́ẹ̀ ni tó bá ló débi irun ní ẹ̀mí rẹ̀ ó wá ń bí oúnjẹ yẹn kó jẹun ẹ̀sìn ló jẹun eléyìí ara kò ṣùgbọ́n tó yẹ pé ẹni tí ìtàn ń gbà gbígbẹ́ gbọ́dé lẹ́fù wípé kò tí ẹ lè kọnsẹ́rì rárá irú èèyàn bẹ́ẹ̀ àwọn àfáàní tábá ní kò ní irun eléyìí ó pọ̀ jù tábá ní irú èèyàn bí ò ní irun torí pé irun at least a nídi ìfarabalẹ̀ bó ti lé òkó mọ́ di pé ìgbẹ́ ń gbọ́yàn dé lẹ́fù pé ìyìn ò lè farabalẹ̀ rárá ń bẹ̀ eléyìí bí ni bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala iṣẹ́ tó fẹ́ kírun ṣe fún wa a lè mọ́ rí ṣe látàrí ilé a lè mọ́ rí achieve ọlọ́mọba ní iná sọlá tàtẹ́nà anilfàṣà ìwẹ́lmúnkà èyún tẹ́ báńkì yóò máa kọ ìwà àbàjẹ́ fún yẹn ni àti ń tarakọ̀ àti ń tẹ́sìnkọ́ ọlọ́mọba ní wàlá zikrúláì akbar ìrántí ọlọ́mọba òun ló tóbi jù tabala fẹ́ kí irun ìran tí ọlọ́wọ́ bá ń bi irun yẹn òun gangan ni kókó so ló jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan arákùnrin yìí o mọ̀ kírun gan wọ́n ní yẹ̀kú mú léìlẹ̀ kúlà gbogbo oorun ló mọ́ fi yẹn náà fila wọ́n ìdá asbáha tó bá jí sárakọ̀ yóò tún lọ jalè anábíwá sallallahu alaihi wasallam ní sàtẹ̀nhá ùsọ́láàtù èrùn tó ń kí ó kọ̀ fún that is èrùn tó ń kí torí pé tọ́nà ọba sọ ní pé iná sọ́láàtà tẹ̀nhá ní fàṣà ìwọlmúnkà irú mọ́ ń kọ̀wà àbàjẹ́ ni ó lè jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwà àbàjẹ́ ni so ẹni tí ìrùn rí ò bá kọ ìwà àbàjẹ́ kan tó ń ṣe fún nìyí kò tí ì irun ẹ̀ kí kò tí irun yẹ kí torí pé ọlọ́wọ́n subhanahu wa ta'ala ò ní parọ́ wàtàmàtí kẹlmọ̀tò rọ́bì kàṣítkọ̀n wà ádùlá ìtọ́lọ̀n bá so òdodo ní ìrún tá ń kí ó yẹ kó mọ ní ìlapa lára wa ni bí ìrùn yẹn bá ṣe ní ìlapa lára wa sí yóò mọ hàn nínú ìsọ̀rọ̀ wa ìṣesẹ wa sókè la fẹ́ ló ń belé yìí òun náà ni wípé alkhushuru fi sọ́lá ká farabalẹ̀ ń bí irun ní tó pàtàkì púpọ̀ ni ìfarabalẹ̀ ọkàn ni ìfarabalẹ̀ oríkèríkè ara ni ó pàtàkì tí ìfarabalẹ̀ ọkàn bá ṣẹlẹ̀ ìfarabalẹ̀ oríkèríkè ara bá ṣẹlẹ̀ yóò padà lapa núgbèsè ayé wa yóò lapa nínú ìbáwọn èèyàn ṣe yóò lapa nínú ọ̀rọ̀ wa ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀ ní irú èèyàn bẹ́ẹ̀ lè fọ́lù sí abẹ́ tí anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó sọ ìpè náà rọ́júlá làyà ń sọ́rí fún mi sọ láti wọ́n máa kú ti bá láhù mínà ilà ọ̀ṣùrù ha ẹlòmí yóò kúrò ń bí irun 1 over 10 ló gbà ń bí irun tó kí kọlọ̀ọ̀bà subhanahu wa ta'ala kí ó ṣànúwa so abuja anabiwa muhammad sallallahu alaihi ni aṣọ tí ó fóun kan padà fún torí pé aṣọ yìí ó ń kó ìrújú àbí àìrójú ráyè bákanbákan bóun níbi irun tó ń kí látara pé aṣọ ní àwọn stripes àwọn decorations kan lásán wọn ló jẹ́ pé ìyàwó aisha rọjàláwò anha gẹ́bó ṣe ń bẹnu sọ buhari bákaná alimọ́ buhari ọmọ eléyìí náà ni ọmọ wá ní abẹ́ kitabu sọlá níbi tọ́tí ń ń pa inú náà ni wọ́n ti mú ọ̀rọ̀ ìyàwó aisha rọjàláwò anha wa so ìyàwó aisha ó ní kánẹ̀lì kìrámù ó ní mo ní kí ní tó ṣe pé satartu bí iná hiyatan min beiti tí mo fi bobi kan níbi ilé mi ọlọ́nàbọ̀wà muhammad sallallahu alaihi wa kírun ìgbà tó kírun lẹ́yìn ìgbà tó parí ìhun tán ó wá sọ fún pé aisha ìrẹ́ aisha àmìtì àánà kìrámàkì kí ní aṣọ tó fi bobi tó fi bò yẹn lọ́yọ́ kúrò fa inna tasawirahu ma zaala taaridu li fi sọlaati àwọn pictures tó ń bẹ́ńbẹ́ àbí àwọn nǹkan àwòrán tó ń bẹ́ńbẹ́ àwọn nǹkan wọ̀nyí ń disturb mi bí irun mi anabi sallallahu alaihi wasallam ó ní kí aisha rọjàláwà anha kó kakini ikuru ń bẹ́ na àwọn nǹkan tó wà ń bẹ́ kò ń ṣe àwọn nǹkan tá a ni torí pó padà ṣẹlẹ̀ tí yàwó àìṣà rọ̀jọ̀láwà àìníhà olóhun ra kọ́tí nǹkan tó ní àwọn nǹkan ẹlẹ́mi lára bí àwòrán bí ẹṣin àbí nǹkankan òun fi yẹn náà bolé onígbàtánà muhammad sallásán tó dé torí olóhun rí pé ojú ẹ change lẹ́sẹkẹsẹ olóhun rí òjíṣẹ́ ọlọ́run ọba kí lẹ́ṣẹ̀ tí mo ṣe ẹ ṣàlàyé fún mi ọlá nàbí sọlá sálám ní kó ń lọ mú kìíní ẹ kúrò ń bẹ nàbí wọn sọ fún wípé ìnà ashaba av isuwar àwọn tí wọ́n ń ṣe kìíní àwọn ẹlẹ́mi yìí azabul ọlọ́wọ́n bó fi àjẹwọn tó bá di jọ́ngbé dalkiyama yìí kọ́ọ̀lù láwọn àhìwú ẹ fi ẹ̀mí sí ń tẹ́ ẹ dá náà nǹkan àwòrán tó jẹ́ nǹkan ẹlẹ́mi tán yà sára aṣọ tán fi bo tán lé ni bó wá ní àwọn nǹkan tán gbẹ́kalẹ̀ bí èrè àdánwò tó ṣe wípé ó bá ayé lónìí ó wọ́ọ̀sì ju èyí tó bá wọn èèyàn ànábìnú alẹ́sọ̀rọ̀ àtọ̀sálàm lọ aṣàlàyé fúnra wa a ní àwọn èèyàn anábìnú alaihissalatu wassalam ìgbà tí ó di wípé àwọn ẹni re márùn kan tí wọ́n papòdà tí wọ́n fàyé lẹ̀ ṣaitọ́nù fi sí ọkàn wọn nípa wípé àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ rántí wọn ẹgbẹ́ wọn kalẹ̀ kẹmọ̀ fi rántí àwọn bàbá yíwọ̀n yìí àwọn generation tán bẹ́ngbà yẹn wọ́n fọ́ọ̀lù fún kìíní àwọn náà ṣe é ìgbà tí àwọn generation ẹ̀ náà táwọn tún lọ àwọn tán wá lẹ́yìn wọn ṣètọ́n fi sí ọkàn wọn pé ẹ mọ́ jẹ́ kí ìṣe àwọn bàbá yín parẹ́ o ìtàwọn bàbá yín ń bọ ni àwọn kan tán ń ké pè ní àwọn kan tán ń gúnran fún ní tán jẹ́jẹ́ fún ẹ̀yin náà ẹ máa jẹ́jẹ́ fún ẹ máa gúnran fún wọn ẹbọ tí ó kọ̀kọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ibi tó ti bẹ̀rẹ̀ ní látara pé kí ni wọ́n gbé àwọn nǹkan tá a lè pè ní statue àbí sculpture àwọn nǹkan wọ́n gbé kalẹ̀ ní àwọn nǹkan ẹlẹ́nu àtìgbà yẹn wá ní o ti stọ́ọ̀pù làwọn èèyàn ti ń ṣe lọ gẹ́gẹ́ bí ìta sọ fúnra ń gbátá ń sọ̀rọ̀ ń pa àwọn ashabul kaf ọlọ́ni wàkọ́lẹ̀ lẹ́dínà gálàbò aláàmúríhìm àwọn tó ṣe pé àwọn ni wọ́n padà ní upper hand nígbàtí wọ́n sọ̀rọ̀ ń pa àwọn ashabul kaf wọ́n ni lànà tẹ́gìdánà alẹ́ masjidah mọ́ṣáláṣí là kọlé wọn lórí torí pé àwọn ènìyàn ni ọlọ́wọ́n bá ni wọ́n gẹ́gẹ́ bí n ta sọ fún wa kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa ni ọ̀rọ̀ remembrance remembrance àwọn èèyàn kó sí kó yẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ni òun ni tí àwọn èèyàn nẹ́bí inú alẹ́sọ̀rọ̀ salam tán fi kó ìgbà tán ṣe ìjírá lọ sí ìlú habasha ṣíwájú kí wọ́n tó fi ànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tán méjì rí òun náà ní ilé ìjọsìn àwọn ọ̀nà sọ́ra kan tó ṣe wípé inú rẹ̀ ní àwọn nǹkan ẹlẹ́mìí bí kan gbé ànábì kan kan gbé mariam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èrè ànábì isa alaihi salatu wasalam òun ló kúnnú ilé ìjọsìn àwọn ń ṣàlàyé fún anẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam ilé ìjọsìn yẹn tí wọ́n rí anẹ́bí sallallahu alaihi wasallam ó wá ní iná ulaika ìdàkánà fi ìmọ̀rọ́jùlù sọ̀lẹ̀ àwọn èèyàn tẹ́ mẹ́ṣọ̀n yẹn téèyàn dáadáa kan bá ń bẹ láàrin wọn ní ìdàmáta tó bá di pókú oníbánà àlàkọ́bìrì masjida first tí ó kọ́kọ́ wọ́n wáṣẹ́ wọn òun náà ni pé sàárè yẹn jẹ́ ká sọ ọ́ di tá a ti mọ̀ ṣe jọ́sìn wọ̀sọ́wọ́ òfin ìtìlkà súwọ̀ àwọn tí wọ́n wà gbẹ́ sínú àwọn sculptures yẹn ní àbí àwọn statue yẹn wọ́n wà jẹ́ kí ni ó gbẹ̀ sí ìjọsìn ó bẹ̀rẹ̀ bẹ̀ náà nù ṣùgbọ́n kí lè yìí kò stọ́ọ̀pù láwùjọ tá ń gbé lágbàáyé tá ń gbé lónìí tá bá wo iye àwọn èèyàn tó ṣe pé wọ́n jẹ́ àwọn political leaders ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tán ti gbé àwọn èrè wọn kalẹ̀ kò ló ń ka vladimir lenin titi russia ní gbogbo àwọn ìlú tó ṣe wípé russia tí wọ́n mú sí abẹ́ ni wọ́n ti gbé èrè rẹ̀ síbẹ̀ tẹ́ẹ̀mọ́rú ukraine tó ṣe pọ́ ń bẹ lábẹ́ wọn ìgbà tó di pé àwọn ukraine free ara wọn òun ni ó di pé wọ́n protest wọn lọ wéèrè ilẹ̀ ní tó ń bẹ́nu ìlú títí wọn pé ah bóò ni a ṣe mọ́ celebrate olórí ìlú mi ah sí lábẹ́ russia mọ́ àmọye ìlú hundreds of statue ilẹ̀ ní ló ń bẹ káàkiri bẹ́ẹ̀ náà ni wọ́n gbẹ títí karl marx wọ́n gbẹ kódà ó tún wọnú àwọn ìlú islam mi saddam hussein nígbà tó ń celebrate bá di ẹ̀ ní bí yóò gbé 64 àbí nkankan lòun náà tún ní kan gbẹ́ ti tòun náà tán gbẹ́ sí baghdad kó tó di pé ńgbà ti amẹ́ríkà tí wọ́n para invade ibẹ̀ 2003 òun ni wọ́n wo nípa pé ń kò sí kinní mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn èèyàn tí wọ́n gbé èrè wọn kalẹ̀ àwọn nǹkan tí ẹ̀sìn kọ̀ fún wa inú ẹ̀ láti ń lúwẹ̀ẹ́ lórúkọ ọ̀làjú lórúkọ kọ́ọ́jọ́ àwọn nǹkan wọ̀nyí òun ni nǹkan tó ṣe wípé àhálà fi lajú ẹlòmíì gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa bí ọ̀sẹ̀ bí mélòó kan sẹ́yìn ìtẹ́lómi olóhun gboyè lé lórí ni ibi tó fọ́nì dé àsìn èèyàn kó dìdì wá láti bí abiru austria ni yóò wá sí nigeria ń bíbà yìí yóò dẹ̀ di òṣà táwọn èèyàn mọ́ bọ̀ yóò di ẹni tó ṣe pé àwọn èèyàn ó mọ respect débi pé wọ́n pe ní àdùn ní olóòṣà ìgbà tó náà tún kú àwọn kan náà tún gbé kí ní ẹ̀ka lè gbà á ah, irú yẹn báyìí kò yẹ ká gbàgbẹ́ kódà rẹ ni tó pe rẹ mùsùlùmí tó ní á ah, irú èèyàn báyìí ní gọ́ọ̀mẹ́ntì láti immortalize ẹni ọ̀nà wo ni wọ́n fi immortalize kí láǹfààní tí irú èèyàn báyìí ní ṣùgbọ́n àṣà àwọn bàbá wa ẹbọ tán bàbá bàbá bàbá kan ṣe kù ní àátùgbé lárugẹ ní lórúkọ kíní lórúkọ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ẹ̀sìn islam ó lòdì sí torí pé àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ ẹbọ ṣíṣe ni wọ́kọ́lù látàzàrún alihatakùn wàlá tàzàrún wádàn wàlá suwa àwàlá yahoo suwa yahoo kọ́ násàrà wọ́n ni ẹ má fi àwọn ṣùgbọ́n àwọn èèyàn kan ṣorí bú látara wọn nìyí nípa pé wọ́n tẹ̀lé iṣẹ́ tẹ́ṣù bẹ̀ wọ́n nípa wípé ẹgbẹ́ kalẹ̀ láti máa fi rántí wọn remembrance òun ni nǹkan tó ṣe wípé àwọn èèyàn kó sínú ẹbọ látara rẹ̀ àmọ́ iye àwọn monuments lóríṣiríṣi lónìí tó ṣe pé wọ́n gbé kalẹ̀ láti máa fi rántí eléyìí náà ni ẹbọ táwọn èèyàn kó sí anábíwá muhammad sallá sọ fún yàwó aṣọ rọ̀dọ̀láwà àná ìgbà tó rí kí ní àwòrẹ́ èèyàn tí wọ́n lẹ̀mọ́lé tọ́lẹ̀mọ́ bí aṣọ tó fi kọ́lé anábísọ́lá asálàm ó bínú ó ní àwọn èèyàn wọ̀nyí àwọn tí wọ́n gbẹ́kìní yìí tí wọ́n ń yọ àgbàbóòlù ọlọ́wọ́ bó fi àjẹ wọn anábísọ́lá asálàm iná aṣáda náà sí àgbàbàn yọmọlì kìyàmà àwọn tó ṣe pé ìyàwó lè kókó jù tó bá jọ ń gbé ní alkiyama almusawiru làwọn tó ṣe pé wọ́n ń prepare wá àwọn nǹkan báyìí fún àwọn èèyàn tó ṣe pé àwọn èèyàn padà sọ àwọn nǹkan wọ̀nyí di nǹkan tí wọ́n bọ́ àwọn tí ya wọn tí ó lè kókó jù ní rísì méjì ni anẹ́bísọ́lá asálá ní àwọn wọ̀nyí ni yùṣàbíhú nàbí kọ́lìkìnlá àwọn náà ń kílẹ̀ ń pa wọn náà lè dẹ́dà wọ́n ń ṣe bíi ọlọ́run ọba subhanahu wa ta'ala torí ọlọ́run ọba ó ní ó dá ẹ ti dẹ́ ẹ̀dá ń gbà tẹ́ ń bẹ láyé o ahyuu ma khalaqtum inte ẹ̀dá ẹ fẹ́ mi sí gẹ́gẹ́ bí abdullahi bin abbas radallahu anhu bóyá sọ ó ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n sọ fún gbogbo yùkọ́lù lìkúlì náà fi bẹ́ẹ̀ ni kò lè fẹ́ mi sí torí pò nǹkan fún rẹ̀ kó ló dárẹ̀ ṣùgbọ́n náà fẹ́ ṣe bí ẹni pé kí ni òun wà gifted òun wà talented òun lè ṣe lé òun lè ṣe lé yóò máa ṣe nǹkan tó ṣe pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí àwọn èèyàn ṣẹbọ látàrẹ̀ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe léwọ̀ òun náà máa try láti dá irú rẹ̀ ní ẹlòmílẹ̀ wọ pé ah but àwọn èèyàn lónìí ibitẹ́lómi ti ń jẹ ní ibitẹ́lómi náà ti ń jẹun tipẹ́tipẹ́ ni àwọn tán ṣe láyà nẹ́bísọ́lá àbí bìfọ́ ayé rẹ̀ náà àwọn náà ń jẹun bẹ́ẹ̀ ni òun lọ jẹ́ pé ẹbọ́ ṣe mẹ́nu sọ̀hẹ́ muslim arákùnrin kan lọ́bá abdullahi abbas ọ̀dọ̀láwà oní èmi tí mò ń fi jẹun kí ni nǹkan tẹ́ẹ̀lẹ̀ sọ lórí ẹ̀ kò sí tí mo fẹ́ sọ fún ìtànàbí sọlásán sọ lórí nǹkan yìí ni wà ń kúntà làbúdà fa'ilan tó bá ṣe wípé o ṣáàfẹ́ máa ṣe ni fásnà ìṣàjára o lè máa sọ pé òun yagi fásnà ìṣàjára bí igi nǹkan tó dọ̀bẹ́ tí ó ń ṣàwọn nǹkan ẹlẹ́mì o lè yà wọn yóò ṣùgbọ́n àwọn nǹkan ẹlẹ́mì ni èèyàn ní ẹranko ní gbogbo ilé ògbọ̀rọ̀ àvọ́ ẹ̀dẹ̀ àwọn tó bá ń ṣe yóò àgbàbóòrùn wọ́n fi àjẹ́ wọn tó bá rí john gbendé alkiyama àwọn afáàmì ìfẹ́ sọ wípé photographs ní kó yàtọ̀ sí eléyìí ṣùgbọ́n ìdájọ́ kan náà ni torí pé n tí wọ́n yà sára aṣọ táìṣà alẹ̀ márùn ògiri kò ń ṣe nǹkan tó ṣe wípé àá ni wọ́n gbé kalẹ̀ ìkẹ́kẹ́ náà ni méjèèjì so ló jẹ́ pé tá a bá fẹ́ lo ìkankannu méjèèjì ló gbọ́rọ̀ jẹ́ pé nǹkan tí ó jẹ́ nǹkan làlúrí ni àbí nǹkan tó ṣe pé yóò jẹ́ nǹkan tí ó jẹ́ ní ìtiwa kò ń ṣe nǹkan tí ó kàn pé remembrance remembrance yẹn aburú ni ṣùgbọ́n pé làlúrí wà fún kankan àbí nídìí wà fún irú èèyàn bẹ́ẹ̀ kò ní kó sínú ìlérí àti anẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ti ó sọ torí pé títí ẹ̀ ní ó jẹ́ lálórí ṣùgbọ́n pé a fẹ́ ṣe láti lè fi rìmẹ́mbà ara wa náà ni eléyìí nǹkan tó léwu ni torí pé kò sí ìyàtọ̀ láàrin méjèèjì bí àwọn àfáàmì ṣe try láti differentiate láàrin photographs àti tí èèyàn fi ọ́ hun àbá ń fọwọ́ ṣe nípa pé yàtọ̀ pé lè ṣe bí machine lásán ni ṣùgbọ́n òyìnbó tó parí iṣẹ́ sára machine mọ́ tó ń ti ṣe síbẹ̀ in tó tèkì láti lè ṣe machine yẹn òun náà ni tó tèkì láti lè ṣe àwòrán yẹn ta bá ń ya sára àwọn nǹkan kókó bẹ̀ gẹ́gẹ́ ni pé tó wáyé pé purpose téèyàn fi ya nǹkan téèyàn ń ya òun náà ni fún remembrance ẹ̀sìn tako ṣùgbọ́n tó wáyé kó dé fún ní ìdí nǹkan míì ni eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ so ló jẹ́ pé ìyàwó aisha rọ̀jọ̀láwà anha òun náà a máa ṣe àwọn nǹkan bí dọ́ọ̀lù táwọn ọmọ kéèké máa fi ṣeré torí pé ọjọ́ orí tiẹ̀ náà kéré ń gbà yẹn anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam dé ogun kan jọ kan kí bó ṣe mẹ́rin sọ́nà àbídáwùd ó wá rí ìyàwó aisha rọ̀dàláwọ́nyá tó mú àwọn dọ́ọ̀sì wọ̀nyí ànímsọ̀ lásán wá bèèrè ó lélé ìyà ó láwọn dọ́ọ̀sì tí òun wọn fi ń ṣeré ni èwo ló ń bẹ láàrin wọn yìí à ó ní tí mo eléyìí ẹṣin lòun èwo wá ló ń bẹ lórí ẹṣin yìí ó ní ìyẹ rẹ ni ànímsọ̀ lásán wọn mọ́ níyẹ ni ó ní alamtesma bi annali suleiman khailan la'a ajnihata ṣẹ́yìn náà gbọ́ pé anábì suleiman ó ní àwọn ẹṣin kan tó ṣe pó níyẹ ni ó ní fàdọ́híká nàbí sọ́lá asálẹ́m hátàrà àìtù náwà jíza ó ní òjíṣẹ́ ọlọ́rọ̀ bábá rẹ̀ ni tí mo fi rí eyín rẹ̀ ní dàti sèyìn ẹ̀gbẹ́ anábì sọ́lá asálẹ́m tó túmọ̀ sí pé ẹ̀rí tí ó wọra díẹ̀ so eléyìí sọ fún wa ipa pé tó wá ṣe pé àwọn nǹkan tí ó nídìí ni àbáwọn nǹkan táwọn ọmọ kéèké máa fi ṣeré irú àwọn nǹkan táwọn ọmọ kéèké máa ṣe irú yíhun a lè fojú fo pé ẹ̀sìn kò tako yẹn ṣùgbọ́n nǹkan tó ṣe yí pé bí irú àwọn míì tí àwọn èèyàn ó ṣe pẹ̀lú craftsmanship tó lágbára gan tí pé tó máa ń wo gan yóò pé àṣeyàn lélẹ́yìn ni àbí àbí irú eléyìí ò fọ́ síbẹ̀ torí pé ìyẹn gangan ó ń jọ bí ìgbà tó ṣe wípé à ń ṣe ntí ó tako ntí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ṣe àbí ntọ́lọ́wọ́ bá wa ta'ala tó ní ká má ṣe kí la fẹ́ lómi gbogbo eléyìí òun náà ni pé àwọn nǹkan wa àbí wa níbi ìrún wa gbọ́rọ̀ avoid ẹ̀ kódà kó ṣe pé kò ń ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mì káwọn àti ìsọ tó bá jẹ́ nǹkan ẹlẹ́mì ńkọ́ tó bá jẹ́ nǹkan ẹlẹ́mì ilé ìbúrú ló jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam kò kí ń fi àyè gbárù nǹkan báyìí jibril alayhisalatu wasalam ó ti promise anábí sallallahu alaihi wasallam kó ń bọ̀ wá anábí retí retí kò rí anábíwá wo pé ah, ọlọ́run ọba wò kí ń jàǹbá àdéhùn rẹ̀ bẹ́ẹ̀ ni jibril náà jàǹbá àdéhùn rí kí ló ṣẹlẹ̀ bàtánẹ́bí sallallahu alaihi wasallam tí ó wọlé padà orí ajá kékeré kan bẹ́ẹ̀ anabi ni kan mú kan mú bota. so jibril alisalatu salam gba tó wá nípa tó sọ fún anabi muhammad sallallahu alaihi wasallam òun yẹ pé in tí òjò kò ń wá òun ni pé níta kí ni sculpture kan bẹ tán gbé síbẹ̀ dẹ nínú ilé aṣọ kan bẹ tó jẹ́ bí cotton tí wọ́n fi bolé tó ní kìíní àwòrán nǹkan ẹlẹ́mìí then ajá náà tún wà nulé ìtí òde kó ń wá nìyẹn nabiwa muhammad sallallahu alaihi wasallam fún wa sọ yìí pé iná malaikata látẹ̀tulú bẹ́ẹ̀tàn fi súra wà rákẹ́lù ilé tí ajá bá wà àbí tí àwòrán nǹkan ẹlẹ́mi bá ń bẹ́ẹ̀ àwọn malaika kì í wọ̀ torí pé tí jibril alayhisalatu wasalam tó sọ muhammad sallallahu alaihi wasallam débi pé jibril sọ fún ó famur bi timsal faliyokta ere tí wọ́n gbé síta yẹn nìkan gé orí ẹ̀ dànù hátà ra ka ahẹ̀ ti ṣàyàrá débi pé kò ní lórí mọ́ tí ó dàbí gbà tó ṣe pé igi lásán ló kàn dúró ẹ̀pẹ́ tán bá ti gé orí tán gbórí bí igi tó ti gbẹ òun ni èrè yìí ó rí ló fi jẹ́ pé muhammad sallallahu alaihi wasallam nínú hadithi al gbà wá nínú ìta ń pè ní súra that is àwòrán kẹlẹ́mì ọ̀nà ni arras orí gangan ni fàìdàkútì arásù fọ́lá súra tán bá ti gọ́ orí dánù ní kò sí súra mọ́ eléyìn ní tíjìbìrì sọ fún alẹ́ muhammad sallallahu alaihi pé famur bitimsali falyukta arásù eré yẹn kan gé orí ẹ̀ dànù ní hátayẹ̀ síra ka ayé àti ṣayẹ̀ra tí ó fi dàbí ege bákan náà ó wá sọ fún ó ní fọmọ́rùbẹ̀ sẹ́tìrì èyí tẹ́ fi tán fi bolé ní mọ́ sọ fún wọn náà ipé yẹn náà fàlíọ́kùtà kan gé òun náà dànù wọ́n mọ́rùbẹ̀ kẹ́lbì fàlíọ́kùrájì ajá yẹn kan mi kí la fẹ́ lóun bí eléyìí òun ni pé ìyàtá kọ sí islam kọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò níkàkùn fún eléyìí so di pé káṣá àmà ya gbogbo ẹ̀ fún remembrance fún remembrance bẹ́ẹ̀ ni tí ó rúdú sí wa òun ni wípé ẹbọ àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé through ọ̀rọ̀ portrait náà ló fi wá òun náà dẹ̀ni tó ṣe tún ṣẹlẹ̀ jù lónìí ní orúkọ wípé wọ́n immortalize nǹkan àbí láti lè fi remember nǹkan kan gẹ́gẹ́ bí àwọn kata ṣàlàyé fún wa sẹ́yìn náà ẹlòmíì ní sọ́rọ̀ jẹ́ pé grandmother rẹ̀ àbí grandfather kan wọ́n á ok wọ́n kọ́kọ́ ya picture kékeré kan tó bá yá yóò nìkan enlarge ẹ̀ kọba ò ṣe ní tomato tó bá yá yóò nìkan ti ẹ̀ ṣe ní full size tó yẹ pé tẹ́ bá ń wo ẹ̀rọ bí àbáyà gangan ló dúró sára ògiri ni àbí yá ẹ̀ ló dúró sára ògiri irú èyàn bẹ́ẹ̀ ó ti palẹ́sẹ̀ kalẹ̀ nǹkan táwọn èyí ìṣẹ́bọ̀ lẹ́yìn òun ni kọ́lọ̀ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so gbogbo àwọn kan báyìí tán bá tún ń bẹnu mọ́ṣáláṣí ó tún wọ́ sí gan àbẹ́tì ń bẹnu lé náà ni if tí a ní muhammad sallallahu alaihi wasallam fi lè sọ lórí àwọn nǹkan tó ṣe pé àwọn òun ṣe nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ tẹ́lẹ̀ bó wá ní àwọn nǹkan tó ṣe pé ó ṣe léèwọ̀ mọ́ṣáláṣí mi tẹ́ bá wo bẹ̀ ní ya subhanallah fọ́tò ṣéwù ni wọ́n fi lẹ̀ mọ́ gbogbo ara mo ti rí kan tó ṣe pé ara lẹ̀kùn yẹn kánlẹ̀ fọ́tò ṣéwù ni wọ́n lẹ̀ mọ́ bẹ́ẹ̀ tí kí ni wọ́n náà ń bẹ wájú ṣéwù yẹn báyìí tẹ̀sùbá ń bẹ lọ́wọ́ káńkà kọ́lọ̀ ọba kó ṣàánú wa náà kí ni àǹfààní tá a fẹ́ rí ń bi fọ́tò ṣéwù tí ó kanlẹ̀ àbí kò kanlẹ̀ tí ni wọ́n bẹ wájú ẹ̀ tó mú tẹ̀sùbá dání àǹfààní wo la fẹ́ rí ń bi eléyìí tẹ́bá bèè lọ́wọ́ gọ̀rọ̀ àwọn èèyàn wọn ni àwọn ẹni ọlọ́run ni ẹ̀yìngbà tó wá jẹ́ ni ọlọ́run kọ́ ṣe ń tán ní ká ṣe òun lélẹ́yìí ẹ̀ tó bá ń bẹ́ẹ̀ báyìí tó bá fi ah, ìdáàbòbò ní ìtànsọ gangan nù ìdáàbòbò ní ẹni tó lẹ sàídì tó ẹ̀fọ́ tó sàídì oṣù pamọ́lé kò lè nẹ́bà nẹ́bà kò ní sọ wípé kí ni ipe ìdáàbòbò ní àpẹ àwọn àwa ti sàídì ní ẹ nítorí wọn sọ ní ẹ ṣùgbọ́n ẹni tó lẹ fọ́tò ṣe wù mọ́ ní nítorí wọn sọ òun ni pé kí ni àwọn ẹni ọlọ́run ìdáàbòbò ní ìkíníkejì ó dá ẹ̀sìn tako méjèèjì torí pé ìgbà míì náà ti fáànì yẹn náà yẹn lè bẹ̀ láti fáàn tó bá yóò padà di pé wọ́n wọ́ṣípù ẹ̀ tó bá yóò padà di pé wọ́n wọ́ṣípù ẹ̀ ní gẹ́gẹ́ bọ́n ṣe ń ṣe fún àwọn míì so ló jẹ́ gbogbo àwọn nǹkan tí ó padà lídi wa sínú ẹbọ agbọ́dọ̀ avoid àwọn nǹkan wọ̀nyí bó tilẹ̀ ó kó mọ́ ẹ̀sìn islam ó lòdì sí ká mọ́ participate bí àwọn nǹkan tí ó padà kángun wa sínú ẹbọ tó dẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa tán rí ẹlòmí ó sọ fún un ipe fọ́tò tó fi kọ́lé tó bá fẹ́ jáde láàrọ̀ kó rọra wò ó tó bá ti wò ní ìgbàdúrà ni ọjà rẹ̀ ó yá bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yóò lọ smoothly fún ẹlòmíì wọn á ní tó bá ń ṣe àwọn bá ń fa àwọn iṣẹ́ kan yìí kó gbé fọ́tò ṣéwù sẹ́gbẹ̀ẹ́ kó mọ̀ wò bá ṣe ń fà náà kí ni fọ́tò ṣéwù ní ṣe pẹ̀lú gba nǹkan yẹn alhamdulillah fọ́tò anẹ́ muhammad sallallahu alaihi wa sallam ò sílẹ̀ kí ló fà òun náà nítorí wá sí tí àwọn sàábé rẹ̀ tọ́tán gbọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n múlò èyàn kan nísìnyí ò lè sọ fún apé fọ́tò àrẹ muhammad sallallahu alaihi wasallam ni bí àwọn èyàn ṣe ń ya fọ́tò àwọn èyàn káàkiri torí pé wá sí tí àrẹ muhammad sallallahu alaihi wasallam ṣe fún àwọn sàábà ní ó ní ìlapa lára wọn èlèrè àwọn kan tí wọ́n mọ parọ́ pé fọ́tò àrẹ kan bẹ́ńkọ́rọ̀ na ma ń jẹ́ kó rí alhamdulillah pé àwọn tó bá ti wà sọ́lá yẹn náà na ma ń rí tó túnmọ̀ sí pé kí ni pàǹtí ni ẹni tí ó bá rí lúlànà yẹn ni kò lè rí ṣùgbọ́n wà sítánà ibi ṣe fáwọn sàábà tó wọ́n láàlẹ́ òun lórí ilẹ̀ débi pé èèyàn kó lè lóhun rí fọ́tò ànẹ́bí sọ́lá àsálà àbátirẹ́ ń tó rí mọ́jọ́láṣí ni tó ní pé fọ́tò ànẹ́bí mo rí rí o pàtàwọn ànẹ́bí kan bẹ síwájú wọn tó ṣe pé kí ni fọ́tò wọn ó yà torí pé kí ni ìmú fọ́tò àwọn èèyàn àbí portrait àwọn èèyàn ká gbẹ kalẹ̀ lórúkọ pa fi ń rántí wọn nǹkan tó ṣẹlẹ̀ dáadáa ni olóyìn ló fà tó jẹ́ pé kí ni wọ́n fi ń ṣe ìjọsìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lónìí ìgbà tí wọ́n bá kúnlẹ̀ síwájú portrait kan ní tó ló ń ṣàdúrà dẹ́mọ́ olúfọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sí gbogbo àwọn aburú àwọn nǹkan wọ̀nyí ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa wá sí alẹ́ muhammad sallásán ó ṣiṣẹ́ lára àwọn sàábà àwọn sàábà náà pàṣẹ sáwọ èèyàn ẹni tó fẹ́ ṣe ìwà àbàjẹ́ kò ráyè ṣe torí pé kí ní tí ó lọ mọ́ nìyí kò rí so làwọn àkófin máa lọ sápamọ́ síbi kan tí wọ́n láwọn ní kinní kan ní ṣètọ́n ló gbé ẹ̀wá fún wọn lójú oorun ṣùgbọ́n kókó bẹ̀ ni pé kò sírú àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn náà wà gbọ́dọ̀ jẹ́ni tí ó mọ̀ gbìyànjú àti mọ̀ spread irú àwọn nǹkan báyìí torí pé ó léwu fún ẹ̀sìn wa anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní iná ulaika ìdákaná fi mọ̀rọ́jùlù sọ̀lẹ̀ àwọn èèyàn tẹ́ ń sọ ń pa wọn tí wọ́n ní àwọn tí wọ́n gbé àwọn èrè wọn yẹ téèyàn dáadáa kan bá ń bẹ láàrin wọn súnmọ́ mat ó wá kú anábí sallallahu alaihi wasallam ní bánà alákọ́bìrì masjidan àkọ́kọ́ ni pé ibi tó kú sí yẹn tán sí yín sí yẹn ó ti di ilé ìjọsìn àkọ́kọ́ nìyẹn tún mọ̀ sọ̀wọ́rù fi ti kàṣùwà àwọn nǹkan tẹ wá lẹ́rí láwọn portrait yẹn wọ́n wá gbé àwọn nǹkan yẹn síbẹ̀ so súnà jákèjàgan ìlànà burúkú tó ṣe ipò ti ń bẹ tipẹ́tipẹ́ ni tí àwọn èèyàn ò jáwọ́ ń bẹ́ àwọn mùsùlùmí náà àwọn náà tẹ̀rì sírú eléyìí ṣùgbọ́n wàhálà ìrùlẹ̀ hadi adi muhammadin sallallahu alaihi wasallam ìmọ̀nà tó dáa òun ìmọ̀nà nabi muhammad sallallahu alaihi wasallam òní pé ká jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ká má gbèrú àwọn nǹkan báyìí wá sínú mọ́ṣáláṣí àwọn nǹkan tí ó ti ẹ̀ lè kó ìrújú báwọn èèyàn gan àbí tó lè kó ìdààmú báwọn èèyàn ká má aláwọ̀ àwọn nǹkan báyìí náà nù mọ́ṣáláṣí torí pé kí ni káwọn èèyàn lè ní ládàá èrò tí wọ́n kíkan lè rí maximize abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala èyí tí a ṣàlàyé fúnra wa náà kọlọ̀mọ̀kọ́ ojú kó ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك تي إليك ok waaleykum salaam. ẹgbẹ́ ni wájú bí ẹ̀rọ ní family àwọn ní àbúrò ẹ̀ sọ́wọ́n ẹ̀ ti wà nídìí outside the house. now wọn wà láǹfààní pẹ̀lú bàbá kú nǹkan sáré wálé láti ẹ̀ka ìdókòwò mùsùlùmí àrídájú àwọn akọ́lù lókè agbọ́dọ̀ ṣe bí ten years in england láti ṣe pàtàkì tamati ẹ̀gbọ́n náà sọ fún un pé ìdájọ́ pẹ̀lú àfààní alákàṣẹ́ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ náà máa wálé ní abẹ́ tìpátí aṣọ àti gbogbo dáwọn fẹ́ so ìlú yẹn bá lè ṣe lè láti nam alhamdulillah salatu salam ala rasulullah abad irú situation báyìí ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ní kó gbọ́ yé kó dẹ̀ mọ̀ tí ẹ̀sìn sọ lórí irú nǹkan báyìí a nítorí pa fẹ́ yọ àwọn èèyàn nú kàṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala èyí ó maintain stand it èyàn tánbà wá insist pa wọn fẹ́ ṣe láyò kàlífùlá onáfsánilá kùsàá èyí ti ṣe títí inú ẹ ṣàlàyé fún wọn èmi ò lọ́wọ́ sí kí ní ìtẹ́mi dúólé lórí lélé yìí so ìtọ́lọ́ in ti ẹ lágbára lẹ ṣe o ṣùgbọ́n àwọn tán fẹ́ ṣe tánbà ṣe àwọn náà ni wọ́n ru ẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bí n ta sọ fún wa remembrance uh, aburú ńláńlá ni tabala fẹ́ rìmẹ́mbà àwọn èèyàn wa a ṣe mọ́ rìmẹ́mbà wọn pẹ̀lú ṣe olóore irú nísìn ẹni tí ó wò pé òbí òun ti kú láti ọdún bíi mẹ́wàá àbógún ọdún ó fẹ́ rántí òbí islam ò ní ká rántí òbí wa lẹ́yìn ogún ọdún gbogbo ògbà lọmọ gidi yóò máa ṣàdúà fún òbí rẹ̀ ní gbogbo ògbà ni yóò máa ṣàdúà fún òbí rẹ̀ ní ọlọ́wọ́ bá ní wọ̀pù rọ́bì rahamuhuma kàmà rọ́bà yá ní sọ ìrọ̀ ọlọ́run ni máa sọ wípé ọlọ́run ọba mi ò kẹ́ àwọn méjèèjì torí páwọn náà kẹ́ mi ńgbà tí mo wà kékeré àdúrà tẹ́yìn ó ṣe ni ẹ ẹ kápá àwọn aláfa kan wá fún aládùá ọláyè arúmọjẹ gbogbo ẹ kò sí tó ń jẹ́ à ń pẹ́ afá kan wá fún aládùá pé bàbá wa ó pé ọdún kan tán jáde láyé 419 àdúrà yẹn àwa gangan fúnra wa la lẹ́tọ̀ sí ṣíṣe rẹ̀ jù àdúrà tí ọmọ gidi ṣe fún òbí rẹ̀ ó gbà ju àdúrà tí ẹni pọ̀sùn wá ṣe fún ká máa ti sọ pé àdúrà tatún rẹ́ǹtì yẹn kó wá ṣe ṣóun ló máa gbàdúrà yẹn ẹ̀yìn aláfẹ́yà bá wa ṣàdúrà ni wọ́n bá wá dé àwòlé wọn lọ́wọ́ ni ṣé àfáà ló máa gbàdúrà yẹn abọ́lọ́wọ́n bá dé àgbà ká nípa fò tí ẹ kò gbowó ó fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ ni àdúrà tí ọmọ tọrọ fún òbí rẹ̀ ó ju àdúrà tẹnitẹ́lómi tọrọ fún tí ó gbowó gan lọ ó jù lọ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní ìdá mẹ́ta adam nkọ́tọ̀ àánú àmàlú tọ́mọ anábì adam bá fayé lẹ̀ oníṣẹ́ mọ́ tí ń ṣe nù ilami sara àyàfi ọ̀nà mẹ́ta iṣẹ́ tí ó jẹ́ ṣẹ́ta lò ló ṣe ń ṣe anamsọ allah asalam ní sọ́dọ̀kọ̀ tí járíà tó bá gbé nǹkan tọrẹ àánú kan kalẹ̀ tí nǹkan tọrẹ àánú yẹ wá continuous lápèjúwe ilé ló kọ́ kalẹ̀ ni ó ní owó tán bá rí ń tán bá ń gbà bí lóṣooṣù ní lọ́dọọdún ni kán yọ èyí tí wọ́n fi máa maintain ilé yẹn èyí tó bá ṣẹ́kù bí a máa fi ṣàánú àwọn aláìní kán máa fi ṣàánú ọmọ orúkàn sọ́dọ̀kọ̀ járíà nírú yẹn ó lè lọ for years bí ìgbàtẹ́ni yẹn ṣe ń bẹ láyé tó ń ṣiṣẹ́ náà ni àbí kànga ló gbẹ́ kalẹ̀ ní káwọn yẹn máa pọn mi bọ́wò ló gbẹ́ kalẹ̀ ní káwọn yẹn máa pọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó ṣe yí pé téèyàn bá ṣe ní nǹkan tọrẹ anú ni ó lè last fún 100 years ọ̀jù bẹ́ẹ̀ lọ less anamsọ́lá asálám ní ìwélé oṣù máa jẹ́ṣẹ́ rẹ̀ sọ́dà kọtin ṣáàríyà ìmọ̀ ló kọ́ àwọn èèyàn ní tíra ló kọ́ ní ìwé ló kọ́ táwọn èèyàn ń ṣàǹfàní ń bẹ̀ tó ṣe pé táwọn èèyàn bá ti ra àbí wọ́n pin fún wọn ni wọ́n kà àbí wọ́n gbọ́ lẹ́kṣọ̀ yẹn ni àwọn èèyàn ń ṣàǹfàní ń bí ìgbà tẹ́ni ẹ̀ ṣe ń bẹ láyé tó ń ṣiṣẹ́ ni wàwálẹ́dìn sọ́ọ́líhìn ìyẹ́dì ọ̀la tó ń ṣàdúrà fóbi rẹ̀ kò sọ́pọ̀ ọmọ dáadáa tó lọ ń rẹ́ǹtì àwọn èèyàn kan wá ṣàdúrà ọmọ dáadáa tí ń ṣàdúrà fóbi rẹ̀ kòkò rọ́bì rahamu makama rọ́bà yá ni sọ́gì rọ̀ ọlọ́ni máa sọ wípé ọlọ́wọ́ bá o kẹ́ òbí mi gẹ́bẹ́ ṣe kẹ́mi kékeré ṣé lè wúwo láti sọ ni ṣùgbọ́n problem ta ni ni pé nǹkan tẹ́sìn bá tún gbé kalẹ̀ àtòfojú kéré ẹ̀ àfa ṣe ti bá sọ pé rọ́bì rahamu ma àbí rọ́bì rahamu abi ọlọ́wọ́ bá ń kẹ́ bàbá mi rọ́bì hamhumi ọlọ́mbà ń kẹ́yà ilé ah, ìkéré subhanallah àdúrà tọ́lọ́wọ́ bá kọ́ wa kéré ẹni tí ó bá ti gba tító pẹ̀lú tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ yóò gba tító pẹ̀lú tíṣe tán bá fi sùn lọ́pọ̀lọ́ ìkanu méjèèjì ni ọlọ́run bá ti sọ pé wà kò tó bá nídìí assistance fún lásìstánsì àwọn nǹkan tó lè ṣe fún láyé nìyẹn tí ò bá sí mọ́ tọrọ fún kọ́lọ̀ ọba kẹ kọ́lọ̀ ń ṣàforíjì fún ṣùgbọ́n káwọ pé rárá à ní ṣe yẹn ẹni tí ò rántí òbí rẹ̀ ìgbà tó bí ń bẹ láyé ni ó neglect ẹni ìgbà tó bí wá kú yóò wá rántí pọ́n fẹ́ ṣe 10 years kìnnìkan anniversary kan subhanallah asin afẹ́ jó adẹ̀fẹ́ mú tí a fẹ́ mú aṣọ a fẹ́ mú fìlà ó ní tá a fẹ́ ṣe kó ṣòbí la fẹ́ rántí ààrán tí òbí ní tá a fẹ́ ṣe ní kó wùwá láti jó ká mú tí ká fi àyè rán kóbìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin máa wé mọ́ra wọn ká máa lọ wọn àyè yẹn la fẹ́ kírètì ni a sì ń ká sọ ìjókòó kan táwọn èèyàn ń ṣe tí irú nǹkan báyò kì í lọ ń bẹ́ẹ̀ ni kọmọlọpàá àwọn àfáà náà kan wá ṣe àdúà ẹmọ wọ àwọn àfáà yẹn àwọn àfóò ní tí ìṣù wọn ní tí lo 30 minutes ní wọ́n ti máa fi kí ni àwọn music instrument máa gbàgbàgbà àfáà ẹ̀ ti ń pẹ́ jù o sọ́dọ̀ àtàwọn àfáà kúrò ń bẹ̀ báyìí àìjó ni àá a lè tan lọ́wọ́ wa ta'ala ta bá so in tó wù wá láti ṣe gẹ́gẹ́ ni tẹ́sìn bá kò ní wun táwọn èèyàn ṣe kò ní wun táwọn èèyàn sọ torí pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ti sọ fánàgbà muhammad sallallahu alaihi wasallam wa in tó ti àṣára man fi ard yóò dé lùkà sẹ́bẹ̀lélá ọlọ́ni tó bá tẹ̀lé àwọn tó pọ̀ jù ní àwọn tó ń bẹ lórí ilẹ̀ wọ́n á ẹnu ni so ẹni tí nǹkan bá yé yóò mọ̀ pé bó ṣe rí ni kọ́bọ̀ mi ò rí mi ní fi kún sọ̀rọ̀ páńrẹ́ ti àfáà kan ò ṣẹlẹ̀ ní àdúrà yẹn mo lè ṣe é fúnra mi ọmọ dáadáa mo fẹ́ jẹ́ tí ó mọ ṣàdúrà fún bí mi tó lè ní tó yẹ kó jẹ́ standing yẹn ọláwà àlà subhanakala umar